ìyàwó rẹ̀ yẹn ni pé nǹkan tí ọkùnrin gbọdọ̀ ṣe fún ìyàwó rẹ̀ ṣẹ́nu nǹkan tí mo kà kalẹ̀ lẹ́ẹ̀kan kóbìnrin máa ń ṣe fọ́kùnrin yìí fọ́kùnrin náà bẹ̀rù ọlọ́run tó bá rí obìnrin tí ń ṣe gbogbo àwọn dáadáa yìí fún ọ ẹ padà tó wá rí pé ọkùnrin míì òun gangan náà ni aládàáwò yóò ní obìnrin rẹ yóò ti padà yóò padà sun obìnrin yẹn bí obìnrin ebú látara jàgídíjà gan ìwà gírímọ́ńkáì ìwà kíwà ìwà bú àìnífarabalẹ̀ àìnítẹ́lọ́rùn ìbínú ojú yóò wá sọ́bìnrin náà di ìyàkíyàn mú ti rí bẹ́ẹ̀ lóbìnrin yóò mọ̀ sọ pé ní sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ló là mí lẹ́nu wàláì ẹ ti jẹ́ ìdílé sọ pé á ah, òun ló la ọmọ yìí lẹ́nu lóòótọ́ pàtàkì wọn gbó ọba èébú èébú fọ̀rọ̀ ránṣẹ́ tẹ́gbọ́n rẹ̀ fọ̀rọ̀ ránṣẹ́ tí bàbá rẹ̀ fọ̀rọ̀ ránṣẹ́ tí ìyá rẹ̀ èpè e, e, e, wọ́n ní kíríkì orí òpé olùtèmí pé olùtèmí pé dáadáa rí mi pé dáadáa ẹ bá rí ẹni tẹ́lẹ̀ òpé ẹ̀ nífẹ̀ẹ́ pẹ̀lú pé wọ́n ti wàhálà ti ń dènà náà ṣàkó الزوج او حق الزوج على الزوج àwọn ẹ̀tọ́ tí ọkọ gbọdọ̀ fún ìyàwó rẹ̀ nínú tí ọkùnrin gbọdọ̀ fún ìyàwó rẹ̀ ni pé kó rẹ́rì láti máa bọ́ ìyàwó rẹ̀ anáfàkọ̀ ẹ̀kan náà kó náà jọ ohun ẹni kí wọ́n sọ ẹ̀lẹ́ rẹ̀ káwọn méjì tọ́jọ lẹ́nu pé ọlọ́run àwọn fẹ́ sìn ọkùnrin náà lẹ́nu pé ìyàwó tó ń fẹ́ fẹ́ yìí ń fẹ́ sìn lọ́run lẹ́yìn ìgbà tó ti o, ti

kẹ fún wọn ní nǹkan tí wọ́n máa wọ̀ bil ma'ruf ní ètò dáa bil ma'ruf oúnjẹ tó dáa so aláwọ̀kọ́ ni eléyìí ò nínú ẹ̀kọ́ lọ́nà ní pé ar-rijalu qawwamuna 'ala an-nisa' بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم àwọn tó fi ń jẹ́ ọkùnrin tí wọ́n fi ń jẹ́ ọkùnrin lọ́dọ̀ ìyàwó oníkẹ́ ọmọ ọgbọ́ so bí ó ti mà bí àṣẹ ọlọ́run bá ti tó wọ́n mú kúrò nílé wọn wọ́n ti mú wá sọ́dọ̀ rẹ̀ wọ́n fi lé wọn lẹ̀ yẹn wọ́n mọ́ rí òun náà mọ́ rí àwọn kan ni wọ́n ń tọ́jú ọmọ yẹn láti lẹ̀ wọ́n rè ó dàgbà tó nírú oúnjẹ tí ń jẹ onírú lé tí ń gbé onírú àwọn ọ̀rọ̀ tó lọ ń tọ́ fún onírú bá wí tó máa ń bá wí ọwọ́ wá sọ́dọ̀ tiẹ̀ ọgbọ́dọ̀ mọ̀ pé ìwọ ti gba ipò àwọn bàbá rẹ̀ yẹn nìyẹn ọgbọ́dọ̀ máa fún ní nǹkan tí ó mọ̀ dùn máa jẹ ọgbọ́dọ̀ máa fún ní nǹkan tí ọ̀rọ̀ tí ó mọ̀ dùn máa ní kó máa gbọ́ ọmọ rẹ̀ ní wá sun báyìí irú náà wò wá ní báyìí irú náà wò wá ní sọ̀kún tó ń bí ìpìlẹ̀ nítorí wá ti mọ̀ pé ipá rẹ̀ ò ní ká ó wọ bẹ̀ ó wọ bẹ̀ àmọ́kọ́ wá ní wà láì mọ̀kàn mánéjì náà nípa ẹnìkan so máa ná fún anábìtọ̀ lọ́wọ́ àlẹ́ àwọn òkúta wọn fi ṣe sàárà pọ̀ anábi ni kódà kódà àtà tọ̀hámún dàáìsẹ̀ òun fi fi ẹ̀mùrà àti oúnjẹ tó fún ìyàwó rẹ̀ jẹ kódà kọ̀ sàárà náà ni sòyẹn ni pé èèyàn mọ̀ gbalada níbẹ̀ eléyìí ojúṣe àkọ́kọ́ ni sọ fún ní nǹkan tó báyìí pé fún ní oúnjíjẹ ní mímọ́ tó bá fún níjẹkújẹ jẹ́ ẹlòmí olóhùn ń tọ́jú ìyàwó ohun fún àmọ́ ma tí ó wù jẹ ní ọmọ fún jẹ ẹ̀dá àsìkò yìí tí wọ́n ní ra gàrí sílé wọ́n ní gàrí máa jẹ gàrí ra gàrí àti ṣúgà wọ́n máa mú wọ́n jẹ́ àwọn òmúra wọn mú lọ́sàn-án nígbà pọ̀ tí wọ́n láti jẹ tẹ̀ ẹja ẹja báwọn ọmọ tí ti ń jẹ́ wọn nu ọkùnrin mi wá ya kò àmọ́ yóò lọ sí búkà yóò àlọ́ jẹun ní tiẹ̀ yóò dáadáa kò sí ní fowó bẹ́ẹ̀lẹ̀ ńlé wàláì òun ṣe ọlọ́run ọba òun ṣe ọlọ́run òun ṣe ọlọ́run. náà ara ẹ̀tọ́ tọ́kùnrin gbọ́dọ̀ ṣe fún obìnrin rẹ̀ fún ìyàwó rẹ̀ òun náà ni pé ó gbọ́dọ̀ máa ṣe dáadáa sí ẹ̀sán ilé ìhà ṣẹ̀gbẹ́ lómi máa ń náwó fún yà sílẹ̀ ọmọ kọ̀ǹplẹ̀ pé oúnjẹ ń bẹ lérò tán o a ní ráìsì alẹ́wà a ní kíní kan yóò ti fọwọ́ bẹ́ẹ̀ náà lẹ̀ àmọ́ ìwà burúkú yìí náà ni kò jẹ́ kó jọ wọ̀ mí nú gan ìtumọ̀ rẹ̀ pé kò rí dùnú òun gbóúnjẹ lẹ́rọ tán ìyàwó wa rí mẹ́ta nàtàn níbi ń jẹun àmọ́ òjò kó ń jẹ wọnú rẹ̀ pẹ̀lú wàá bú sí ń bẹ lọ́wọ́ rẹ̀ pẹ̀lú ìnira tó ń kó bá a ṣùgbọ́n kálukú náà ní bẹ̀rù ọlọ́run bá fa pàlá àwọn èèyàn ní àwọn èèyàn lápá lọ́kùnrin nínú fa wọ́n ní obìnrin láwọ́ tó kí ọmọ náwó kí ọmọ ṣe dáadáa sí ìyá máa mọrú yẹn tí yẹn fẹ́ sílé ni wọ́n náà wọ́n náà ti mà ní jẹ́ dáadáa tó bá ṣe fún ọ inú tẹ̀lé ọdún kí ni wọ́n máa ń hùwà sínú ìyàwó rẹ̀ ọmọ fi bàjẹ́ kí ló mọ̀ sọ̀rọ̀ tí ìyàwó rẹ̀ wọn fi bàjẹ́ sí kò tẹ́lẹ̀ tí ọlọ́rọ̀ bú lẹ́nu bá wàláì mo rí ọkùnrin kan yọ kan á invite wàláì rìn fẹ́ rẹ̀ wọn àti ìyàwó rẹ̀ jọ ń jà wọ́n sọ fún ìyàwó rẹ̀ pé ẹ mi di ìdílé sọ fún wọn ẹ bá mi di ẹ mi di ẹ mi di wọn wàláì ọkùnrin yìí mọ̀ sí mi di wọn àti ó ti wọn àti fẹ́ra wa kọ́sọ̀jọ́ ti bá sọ̀rọ̀ burúkú sí wọn rí eré mi gidigidi yìí yà dáhùn ọmọ náà ní òun ò lérí kí wọ́n wá ń wà fúnfọkọ rẹ fọ́ nítorí wọ́n fẹ́ sọ ní pé kò tẹ́ni tí ò lọ́rọ̀ ọ̀bùn lẹ́nu àwọn kálukú máa ń kó tẹnu tó bá fẹ́ jáde fún ara kọ́bọ̀ ẹ̀ pé jọ jáde kọ́lá lómi ò kẹ́mọ́ ìyàwó rẹ̀ rí wàláì ẹlòmí ò kẹ́mọ́ ìyàwó rẹ̀ rí kí àbí àá ah, ah, ah. má tẹ̀ gọ́mọ́ kí àá tó sì dákẹ́ náà nù àwọn náà ni eré àwọn náà ni ó dáná so kọmọ tọrọ bú lẹ́nu kọmọ wù abú fún kọmọ wù apá lé fún kọmọ fara ní tó kò dá o ẹ̀sán ìṣe dáadáa gbogbo tó bá pè ní dáadáa lè yàn ṣe fún ìyàwó lẹ́yìn ni má fojú sí ṣe rẹ̀ kan wàlá àǹtẹ́lùkọ àkọ́ọ̀kà bí wájú in pàlíkì kò kúràkúrà ikú kò pàdé ẹ̀wọ̀ ọmọ ìyá rẹ̀ kátó wá níyàwó rẹ̀ bàtọ̀ wá wọlé tó rọjú gẹ́gẹ́ kankan ìyàwó ní kí ló dé orí fílẹ̀ ẹ̀mí ọkọ̀

kíkó tó bá ti dé báyìí tó lọ́nà pé á ah, ẹni rí wọlé tí á ọkùnrin dáadáa ló dé yìí tí aláwàdà mi ló dé kọ́ bá ẹlòmíì tí ó kọ́ni bá ti jìnà sí ẹ ti máa rí ìdààmú ti máa bá a torí kò rẹ́ nìyẹn kan bá sáwàdà bá ìdé báyìí wọ́n ti lọ pé á ẹ̀ wọ́n tó ké kódà àwọn ẹlòmíì àwọn ọ̀rẹ́ rẹ̀ yọ ọmọ sọ̀fọ̀ àbáwọn ẹ̀gbọ́n rẹ̀ àbáwọn àbúrò rẹ̀ tọ́ba ti dé ni ẹlẹ́kẹrin ọ̀rọ̀ dáadáa ẹni pé gbogbo tó bẹ̀rẹ̀ bá lè ṣe fún ọ mọ́nà mọ́nà mọ́nà lórí pẹ́jọ́ rẹ̀ sùn lórí pẹ́jọ́ rẹ̀ sùn àwọn obìnrin tí ẹ bá rí pé á ìfà ìlérí lẹ́yìn gẹ́lú kùránù kò sọ so fún ọmọ ọmọ ìjọ tó náà bá rántí pọ́nà yọmọ pé á ah, òun sí bí òpin àlọ́ ẹ̀rùn obìnrin kan ilé ẹjọ́ àdúgbà bóyá orí pa ah! ó sì mọ́ gbá mi létí ó sì mọ́ nìyàn ó rẹ̀ ní tó ya òní ó sì mọ́ fọ́ nǹkan mọ́yàn mọ́yàwó rẹ̀ ah! ìyẹ́wò nǹkan burúkú yẹn ò fún ènìyàn ní ẹ̀tọ́ rẹ̀ tó kó fún ọ ọgbọ́dọ̀ náà sọ bákan náà òun náà ni kí ọkọ kọ́ máa fìfẹ́ hàn ẹ̀rọ àìsọ́lẹ̀ kan jẹ́ kí ìyàwó rẹ̀ ọmọ pọ̀ fẹ́ràn máa sọ lẹ́nu pọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ tó láìkì rẹ̀ máa fi wà sọ máa fi ṣe sí sọ nítorí kó rí pé kó bá àwọn ìjà tí mọ̀bá jà lérí rẹ̀ àwọn pé áà ah, kọ́ra àwọn ìṣòro pé wọ́n ti bínú ní o tó mọ̀bá jà sọ ara ojúṣe ọkọ ọkọ rẹ̀ náà lélẹ́yìn kẹ́ríkọ́lọ́ ni walahunna mithlu alladhi alayhinna bil ma'ruf tó sọ́rọ̀ tó bọ́kọ́rọ̀ àwọn obìnrin náà ní ẹ̀tọ́ dáadáa kẹ́ẹ̀ṣe tí wọ́n gẹ́gbó pé káwọn olóhùn ṣe dáadáa sí wọn náà mọ́ni wọn ni wọ́n pé dandan ó gbọ́dọ̀ ṣe dáadáa fún ọ wọ́n ẹ̀tọ́ tó gbọ́dọ̀ máa fún ìyàwó rẹ̀ kọ́ gbọ́dọ̀ bú má bú ìyàwó rẹ̀ tó bú ìyàwó rẹ̀ gbogbo tó wá lè ṣe kọ́ ọmọ kálẹ̀ bú a kò dáa má gbóhùn gẹ́gẹ́ bìnrin ta ti pérẹ́ǹtì rẹ̀ àbóṣe kan fún ọ àwọn ìgbèlè tí lẹ́fà àwọn bọ̀dá rẹ̀ lè tí bọ̀dá rẹ̀ ni wọ́n kò lè tí lẹ́fà àwọn bọ̀dá rẹ̀ wọ́n náà ló lè ṣe bẹ́ẹ̀ fún un wọ́n lára lọ́kọ rẹ̀ àbí lọ sílẹ̀ sí bàbá rẹ̀ yóò sílẹ̀ sílẹ̀ sí bàbá rẹ̀ ọbẹ̀ bu ní jẹ́ báwọn èyàn bu yẹn gbogbo wa tó bá lè wù mẹ́ta ni mo rọ̀ sí èbú fúnra tí bá ń bú ọ má bú ọ Ànábì sallallahu alaihi wasallam ló sọ ó ní wà láyé kọ́ bẹ̀ wọ́n gbọ́dọ̀ bú fúnra ẹlòmíì subhanallah nítorí wọ́n mọ̀ ní láìsí lára rẹ̀ lọ́fi bú lọ́fi bú gbogbo gbogbo tí wọ́n jẹ́ láìsí lára rẹ̀ ṣùgbọ́n kan náà inú ojúṣe ọkọ tí ó sì fi àwọn rẹ̀ ni pé kò gbọ́dọ̀ yàn lójú ó ṣe nǹkan fún ọ bá di gbọ́n ọba ń wú nínú ọba ń wú kí ìdájì kìíní ẹ̀yìn lè ń bá rí Abu Abdullah ẹ̀ àmà níbi kìíní òtìjáde lọ àtò mọ́nyàn lòdì tó agbó bá jẹ wọ́n á ti sáwù fún òdì mọ́jẹ kí òdì yẹn náà kó junú lé yíyẹn lọ inú yàrá yín mọ́jẹ káwọn yẹn kankan mọ̀ pé ẹ̀ ń jà tó ànábi ànábi sallallahu alaihi wasallam ànábi náà ti yàn àwọn ìyàwó rẹ̀ lójú yìí wọ́n ànábi ti yàn lọ́pàá bí jáde kó lé ẹmọ wá wo àdéhùn yìí ǹjẹ́ tí mo kà á mo ló dára ẹ̀ wàlẹ́ àdéhùn tó ń ṣiṣẹ́ púpọ̀ ó ṣe iṣẹ́ lára mi gan pé àdéhùn sọ̀rọ̀ ọ̀tọ́ náà ó bínú jáde lóṣù kan àdéhùn wà nínú mọ́sálásí ọ̀wọ́ ilé ní odidi oṣù kan níjọ́ tó ti tí oṣù 2029 ní ọ̀lẹ́ráyà níbi wa ń bọ̀ wálé àrẹ́mbọ̀ wọn lé wọ́n pàdé ọ̀kan náà ìyàwó rẹ̀ ni yíò bá sọ fún pé àṣíbẹ̀ lóṣù kan lẹ́lò ó ní ẹ mo ti lóṣù kan ó ní ọ̀ṣẹ́ ti ná èlò ní ẹlọ lè nílò fún pétá sí àlẹ́bí ló ti pé oṣù oṣù máa ń jẹ́ twenty nine sì máa ń jẹ́ thirty ẹ̀wọ̀n ẹni tí ẹ ti sílẹ̀ láti oṣù kan láti twenty nine days kí lẹ́yìn kó ṣe ó yẹ kó mọ̀ bẹ̀bẹ̀ ni ó tó wà ní àlẹ́ ìrọ̀lẹ́ nílò fún pé tó ojú rẹ̀ ó ti mọ̀ pé àwọn obìnrin ẹ̀gbọ́n ní bùkátà tí kí wọ́n mọ bí wọ́n ṣe bá wọn lò ní tí wọ́n ní sùúrù pẹ̀lú wọn púpọ̀ jù kọ́lá sùúrù tí ó rẹ̀ dé bí ara rẹ̀ bẹ́ẹ̀. èyàn ti sáré bí wọn aláìyá bẹ́ẹ̀ kí nǹkan dáa ni wọ́n kí wọ́n yóò tutù ní. sọ anábì sọ pé wàlá yahjur wàlá yahjur illa fil bayt tó bá fẹ́ yẹ lóbi inú lé náà ní kò tí wọ́n yẹ lóbi so lára ojúṣe ọkọ bákan náà òun náà ni pé kọ́kọ́ náà kó náà mọ̀ tó àṣírí ìyàwó rẹ̀ gbogbo tó bá léwu kó ṣẹlẹ̀ mọ́ tó àṣírí rẹ̀ tó lọ́ba ti mọ̀ pé ọ̀rọ̀ tí yìnyín fẹ́ ké sí méjì báyàn gbọ́ ni mọ́ tó síta kó wá ní gbogbo tó ṣe ètò àṣírí ẹ̀ ah, kódà mọ́tò wá sílẹ̀ rẹ̀ sọ́bákanáà ara ojúṣe ọkùnrin òun náà ní kọ́kùnrin kó mọ́ máa ṣe ní tí ó máa bí àwọn rẹ̀ nínú tí wọ́n náà bá mọ̀ pé ń bá máa ń jẹ́ ìbínú fún ìyàwó rẹ̀ wọ́n ṣe fún wọ́n ṣe fún ọmọ lọ́wọ́ oṣù òní kì í láì kí fún un wá ní ìní fún náà ní ṣùgbọ́n bá lọ́kí bá máa ń bínú nípa àwọn nǹkan yìí pẹ̀lú àsìkò ọjọ́ ti lọ́kán tó a pé ìyẹn bá jẹun tó bá ń ṣọ sínú kéré ní àwùjọ wàhálà yóò sì mọ nílọ̀gbà nínú mọ̀lẹ́bí àmọ́ kí tó parí máa fi ọ̀rọ̀ kan ká ọ̀rọ̀ yìí lẹ̀ ẹ̀rí kí mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ipe ọ̀pọ̀ ni tẹ́lómi ti ní ní rí ìyàwó rẹ̀ níbẹ̀rẹ̀ ó ti wò lóòótọ́ ó ti tẹ́ lọ́rùn lóòótọ́ àmì yóò padà mọ́ wá bínú lórí tó tẹ́ lọ́rùn yẹn ya kìí yẹn yí padà bí lápòjú rẹ̀ ẹlòmílò nínú obìnrin báyìí ni ma ń wù mí kó rí báyìí níwájú kó rí báyìí lẹ́yìn ìgbà mí ọmọ bíbí yóò yí kìí yẹn padà wọn kò lọ́wọ́ wọn fúnra rẹ̀ ìṣòro jẹ́ kó yí ọ pé tó bá ń fẹ́ mẹ́wàá bí ó ti máa rí náà nù bí ó ti máa rí nù sòyẹ́ náà bẹnu fìtí náà rẹ́kẹ́tẹ́ tókítẹ́ bá ń parí ìjà wa ẹ parí ẹ parí ẹ wà ní ẹ bàtẹ́ wà gbádùn àwọn kìnnìkan mọ́ ah lára tó tó wá mọ́ ń dáwọ́ láàrẹ ni pé àwọn òṣèké wá ń bẹ àwọn alìmọ̀ṣákìlù tọ́rì à àwọn problem tó ti pé ó kàn máa ń wọnú marriage ìmí ń wá látara àwọn social media ṣẹ́rí ẹ̀lúrí ó ti wo facebook ilẹ̀ ti dàrú ó ti wo youtube lọ́kùnrin gbogbo àwọn fake àwọn artificial front àwọn artificial back tó ti lọ lè wò ìfẹ́ sọjú báwọn ọ̀rọ̀ náà ni artificial ni bọ́ọ̀mù wa fi dábì sílẹ̀ kalẹ̀ nínú ilé rẹ tó gbé tó bá tú gbogbo artificial kalẹ̀ báyìí bí kínú rẹ̀ ṣe rí òun náà lòun náà rí ọ̀rọ̀ ilẹ̀ anẹ́bì ń sọ anẹ́bì ní tẹ bá rí nǹkan kan tó ṣe ọ́ ní tó kó dààmú bọ lára obìnrin olóbìnrin kan wọlé lọ padà sínú lílọ bá tiẹ̀ náà ànábì ní ìtí ń bẹ lára rẹ̀ ń bẹ lára ìyàwó ti ẹ náà so àmọ́ ní ìsìn àti ṣíà ó ti pọ̀ àwọn ọkùnrin ò sì mọ̀ pàtí sí ṣíà ni so kọ́lọ̀kọ́ mọ́sá fún gbogbo wa ṣe kọ́lọ̀kọ́ ṣàánú wa so bẹ́ẹ̀ mo ṣàlàyé lẹ́ẹ̀kan nípa títí àwọn obìnrin náà ìpé mẹ́nu àwọn ọkùnrin tó ṣe pé bá ṣe ń káyì yóò mọ̀ dúpẹ́ fọ́lọ́run ni pé ah náà wọ́n bá sáà lò mí lórí nǹkan báyìí náà bá sáwọn omi lórí eléyìí náà ẹlòmíì sì ni ó ti wò pé gbogbo tí wọn kàbí mẹ́sàn-án ọmọ kàbá yìí nìsín yóò ní pé ah! ọlọ́mọ sánú ìfẹ́ ẹ̀dá sí nǹkan kan náà ọ̀ṣọ́ yìí so ìyẹn sì lè da náà yẹn lè yí padà yẹn lè yí padà gbogbo tí wọn náà rọ pé òun ń ṣe tó ta àwọn nǹkan tá a sọ yìí kéèyàn tún ìjòkójòkó kéèyàn tún mọ̀lẹ́bí yẹn gbé kalẹ̀ ìpé á ah, ẹ̀sìn ọlọ́run ni a fẹ́ fi mọ̀lẹ́bí yìí ṣe kó kálukú wa ká yàtọ̀ bákan náà káà náà ká bẹ ọlọ́run ọba síbi tá a dá sí ọlọ́pọ̀ tó wá ṣe mẹ́ ní àwọn ọkùnrin náà ìyẹn máa ń bẹ lọ́run lórí ìwà dáadáa báwọn náà àti lórí àwọn ìṣe sí هذا وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك

ni àwọn ti wá sí àyè yìí ọlọ́run bá kí máṣe àbára aṣọ wọn padà délé nírọ̀ ọ̀làlá ìlà àìlọ́lá nípa tí wọ́n fi ilẹ̀ sílé náà ọlọ́run máṣe àjẹ́ kí wọ́n bá ní dáadáa ọ̀là ìgbòdo ọlọ́run ìmọ̀ náà ọlọ́run bá yóò bá ṣàlékún rẹ̀ àti àgbẹ̀yẹ àti àgbáríkà ọ̀làlá ìlà àìlọ́lá ilé tí wọ́n wá ọ̀rọ̀sọ̀rọ̀ náà ọjọ́ ti lọ púpọ̀ àwọn ìbẹ̀rẹ̀ tó ti ń bẹ ní bíbẹ̀ ṣùgbọ́n aláǹfààní láti gba ìbéèrè kan sí méjì ní ṣàlá ìbẹ̀rẹ̀ kan sí méjì aláǹfààní láti gbà á. a ní ìbẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ ni the next thing tí ó sáré wọn ṣe ni pé bí kò mọ̀ pé àwọn ọmọlẹ́bí rẹ̀ láti mọ̀ ọ̀tẹ́jọ́ sùn wọn pé á ọkọ̀ ní kò ti ṣe báyìí o ó ti ti ṣe báyìí o ó ti ti ṣe báyìí so eléyìí jẹ́ alákọ̀ọ́kọ́ bákan náà wọ́n ní kí ni ìdájọ́ ọkùnrin tó bá yan ìyàwó tó ń yan ìyàwó rẹ̀ lódì kọjá ọ̀sẹ̀ kan kí ni ìdájọ́ ọkùnrin tó bá yan ìyàwó rẹ̀ lódì kọjá ọ̀sẹ̀ kan torí ìjọ ẹlẹ́sìn ṣòro látọ̀rọ̀ àwọn obìnrin wọ́n ní kí ló dé tóbi jọ́ tó tí ọkùnrin bá ń bínú bọ̀ láti ìta tí ìyàwó wa ń gbé tó kí ló ṣẹlẹ̀ tí kò sì dáhùn tó jùlọ sàn tí irú ọkùnrin náà bá tún bínú bọ̀ láti ìta tí kò ní kí ni bí olú ìyàwó bẹ́ẹ̀ kí ni kò ṣe. Thank you. ìbéèrè ni pé obìnrin tó ti kúrò ní ọdọ èèyàn tó ibi tó wá kọ àwọn ọmọ lọ tó lọ́dọ̀ àwọn onídíjà adarúkọ tó ilẹ̀ ní ó àwọn ọmọ lọ tó kí ni kéèyàn ṣe lórí irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ ó ti kúrò lọ́dọ̀ àwọn ó ti kúrò lọ́dọ̀ èèyàn lọ́dọ̀ ní súnà tó ó ti kúrò lọ́dọ̀ onídíjà pẹ̀lú tó àwọn ọmọ tó kí ni kí lọ́kọ́ bẹ́ẹ̀ kí ni kó ṣe kìíní yìí sílẹ̀ kúndà láwùjọ náà. obìnrin tó yẹ kí ní tí ìṣẹ̀lẹ̀ bá ń ṣẹlẹ̀ yóò kí ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ rẹ̀. نعم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ìbéèrè alákọ̀ọ́kọ́ obìnrin tí ó ṣe pé tí wàhálà bá ti ṣẹlẹ̀ láàrin òun àti ọkọ rẹ̀ tó sọ̀rọ̀ pé àwọn mọ̀lẹ́bí rẹ̀ yóò máa rojọ́ fún wọn nípa nǹkan tí ó ṣẹlẹ̀ ìmọ̀ràn mi yóò fòrò arábìnrin yẹn pípé kó mọ̀ pé ilé tòun náà lòun wà yẹn mọ̀lẹ́bí tòun òun náà ni ọkọ òun gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ kéèyàn gbìyànjú kéèyàn yanjú rẹ̀ láàrin wọn kọ̀ọ̀kan ni àti tó bá jẹ́ pé nǹkan yẹn tó jẹ́ pé nǹkan pa ọkọ̀ ọ̀kadà ni. pàtàkì jùlọ ṣe rí ọkọ àtìyàwó wọ́n gbọ́dọ̀ mọ̀ láàrin ara wọn pípé ẹnìkan ń bẹ tí ó jẹ alákùnrinlé tí ó lè máa bá wọn dá sí nǹkan tó bá ń ṣẹlẹ̀ láàrin wọn. bóyá bí ọ̀rẹ́ ọkọ yẹn ni ìgbésílẹ̀ tó bá ṣẹlẹ̀ tí wọ́n ti pé àbí àáfàá ọkọ yẹn àmọ́ ìtún ti ẹ̀dá jù wọn lọ́ ìtọ́jà jù olùkọ́jọ́ pé tó bá ń ṣẹlẹ̀ ẹ̀yìn ẹ̀jẹ̀ láàrin ara yín ẹ̀yẹ̀dẹ̀ láàrin ara yìí tó lọ́pọ̀lọpọ̀ gbà tí àwọn mọ̀lẹ́bí bá dá sí fún yẹn tán búra kí máa ń débi pé pa obìnrin náà ní ká má gbà tó bá ń sọ fún wọn pé nǹkan bá ìṣẹ̀lẹ̀ lónìí ó bú mi kó o tún gbé ẹyin náà ó ṣe kíní kan ó ṣe kíní kan so tó bá di kó padà wá di wàhálà tó kẹ̀kí tán kódà ipá jẹgbẹ̀ òní ká má náà nígbà míì tí àwọn mọ̀lẹ́bí mi ó gbẹ̀rẹ̀ bóyá pẹ́lú ẹ̀kọ́ mẹ́ẹ̀ so òun ti sì kẹrù yẹn torí ó ti fi ìjánu ara rẹ̀ lé wọn lọ́wọ́ ó lè wá mọ̀ òun pé òun wá fẹ́ padà àmọ̀lẹ́bí òun ní padà ẹ padà wá rí pé òun àtọ́pọ̀ àtìyàwó òun wọ́n àwọn ọ̀dọ́ padà lọ́mọ́ lọ́dẹ̀ yọ́ra wọn rí lẹ́yìn so na ni ma lọ wàhálà tó يا ṣe والله ara yín wọ́n mọ̀ wàhálà. nam ẹlẹ́kejì wọ́n ní ọkùnrin tí ó yẹ ìyàwó ìdájọ́ ẹni so kí bá ṣe pẹ́ nìyẹn ó lérí ìwò ìníbọn sọ̀rọ̀ fóṣù kan ṣẹ̀gbẹ́rù tánàbí ìṣẹ́lẹ̀ṣẹ̀ alẹ́bí lérí rẹ̀ ní pé èyí wọnú léyìí fún oṣù kan tòkè bá ṣerú rẹ̀ kí wọ́n jẹ́ kí ojì kọ́ mọ́ jíjọ́ mẹ́ta lọ àfi tó bá jẹ́ pé èèyàn rí pé ẹni ìyẹn ìyẹn pé yàwó òun kò sì farabalẹ̀ náà tó àmọ́ èyí tó dáa jù ṣẹ́rí gẹ́gẹ́ bí experience wípé lọ́pọ̀lọpọ̀ ọgbà ó dì ìtumọ̀ ń da nǹkan orúkú ni bírẹ́mìtì ẹ̀ náà máa ní lóbìnrin yẹn ẹ̀rọ rẹ̀ máa ẹ̀mí ìwọ̀n ò ní

tí nǹkan bá lè máa dáa ìwọ náà máa bẹ́ẹ̀ tó bá ní kọ́ sí ìkọ́mọ tó yẹ máa dà lóṣù èmi ò ní bẹ̀rẹ̀ kankan ee ó ti kàn kíkàn náà ni pé yọ padà lọ́lọ́ rẹ̀ náà ni sọ ìta gbọ́dọ̀ mọ nìyẹn o ó di ìṣẹ́sára ń mú ọ̀rọ̀ yanjú lọ́pọ̀lọpọ̀ wà náà ẹlẹ́kẹta òun ni kí ọkùnrin máa gbé lóbọ̀ alákẹta kóbìnrin ó ó sún pẹ̀lú ìbínú yẹn náà kó mọ́ sọ̀rọ̀ kan fún tó bá dijọ́ ni tí wọ́n máa wò ó ni ò ní wò ó irú tó bá tún dijọ́ kẹta tára rẹ ti yọ òun náà ọba tó bí náà ni pé kí lè ń bínú sí lálẹ́ ìjẹ́ ìgbà náà àbí ìmọ̀ṣẹ̀ yìí ni wọ́n rí ìrọ́gbọ́ nílẹ̀ kankan so o ti tún o ti palẹ̀ mọ́ jọ́mi kalẹ̀ náà nìyẹn pé nítorí bí wọ́n ti pẹ́ bá tún wọ́n tún ṣẹlẹ̀ ó ti lọ́dẹ̀ ń sùn nígbà bóyá nǹkan tí ò lè discuss pẹ̀lú rẹ̀ ni fún ìkànnì máa wà bẹ́ẹ̀. so ìjọ tí mi bá ṣẹlẹ̀ bóyá àwọn tó lè discuss fún ọ ni fún òun gbọ́n lè máa ẹ̀fẹ́ sí pé wọn ló ó bì ń ó wá bí òkòdá ó tó ìwọ ọkùnrin kọmọ wa tara tó ń bolo kọmọ lọ bolo kọmọ lọ ń gbọmọ mi ní kankankan gbàtọ́ ni ọmọ kọ̀ kí ló dùn ọ̀n kọ̀ ọ̀fẹ́ kó kọmọ rẹ̀ tó ẹgbẹ́ ọba ro gbò yẹn papọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n bá ṣe làákàyè tó kọ̀ kalẹ̀ tí ó kọmọ rẹ̀ ọ̀dọ́ ń dídí à bọ́ọ̀lù rẹ̀ ni ọmọ wà ó ṣàfaradà kan náà ni ṣé mo ti lè ṣàfaradà pé ó kọ̀ kalẹ̀ náà o ti lè bínú o ti lè kọ́ ó mọ̀ farada ọ̀dọ́ ń bídà tó kọ́ mọ̀ rẹ sínú ẹ̀ òun lè lọ bẹ̀kú ní mọ́ lọ́kọ́ sí dánwò ní kí ní ọdún òmìnira tí wọ́n lọ́lẹ̀ rẹ̀ ni tí wọ́n lọ́lẹ̀ kéwù ni ẹ̀yọ́ lọ́lẹ̀ ó lọ tí wọ́n lọ́lẹ̀ kéwù ni láìkìlẹ̀ kéwù yẹn wọ́n lọ láìkì òyà rẹ̀ láìkì ẹ̀dá kí ló ń ṣe ń bẹ̀ ọ̀nà ọmọdé tí kìrì jẹ̀mọ́ yìí ò ní ṣé rí ṣé báyà bá torí ló fà á wọ́n ti rẹ lọ síbẹ̀ tó òní nǹkan tó lè ṣe tó wọ́n lọ àìlẹ́wò Wọ́n lọ gbọ́mọ obìnrin tó ṣe kó Ó ṣe kó tó kó Ẹni tí wọ́n kọ́ lọ́wọ́ rẹ̀ ni. Ẹ̀yìn ọlọ́wọ́. bá tó bá ti ní pẹ́ńtò alákọ̀ọ́kọ́ oṣù